يسر التوبة لمن شاء من عباده وأشهد أن نبينا محمدا عبده ورسوله سيد التائبين صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سرا وعلنا تفوزوا مع الفائزين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 àwọn ètò ọlọ́wọ́n bá ní ká ṣe tó ṣe lẹ́tọ̀ fún wa láti ṣe wọ́n pọ̀ jọjọ wọn ò tiẹ̀ wọ́n tiẹ̀ kọjá téèyàn lè kà àwọn ètò wa ṣe lófin tó ní dandan ẹ ṣe àrípa àwọn eléyìí náà wà ó sì ń bẹ nínú tó ṣe lófin òǹtọ́lẹ̀ gbọ́dọ̀ ṣe ẹ̀ tí ẹ gbọ́dọ̀ súnmọ́ rárá ni ẹ jìnnà sí tẹfẹtẹfẹ àwọn eléyìí náà wà ọ̀pọ̀ nínú àwọn ọmọ àwọn ẹni tó ṣe kó àwọn gbà fọlọ́n wọ́n ń ṣe ẹ̀sìn islam wọ́n ń tẹ̀lé ta nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n jẹ́ mùsùlùmí àwọn eléyìí á rí i pé tọ́lọ́wọ́ bá ní ká ṣe àní fẹ́ wọn kù níbẹ̀ ètò ọlọ́ọ̀lá gbọ́dọ̀ ṣe àní rí wọn nídìí ẹ̀ àwọn eléyìí gan ló lóríire ọwọ́ à ń bẹ àwọn àdàkejì àwọn ètò sí pé tọ́lọ́wọ́ bá ní ká ṣe àyè sábà rí wọn níbẹ̀ èyí tọ́lọ́ ní ká má ṣe àìfẹ́ wọn kù ní díẹ̀ irú àwọn wọ̀nyí báyìí àwọn náà làwọn ẹni bò àwọn ẹni tí ò ronú nípa àtúbọ̀tán wọn àwọn ẹni tí ò ronú nípa báwo lọ́rọ̀ àwọn ṣe já sí ní ọjọ́ gbẹ̀ndà kìyàmà ọjọ́ tí ẹkún máa pọ̀ téèyàn ò ní rẹ́ni rẹ́ ọjọ́ tí ẹkún téèyàn ń sun gan tí ò ní wúlò fún yàn irú àwọn wọ̀nyẹn àwọn làwọn ẹni tó ṣe pé wọ́n ma ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ wọ́n ma ẹ̀dá aláìdá wọ́n sì ma irú aburú tí ó jẹ́ àtúbọ̀tán fẹ́ni tí bá máa rọ́ọ̀lù àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ tó máa ń ṣe ti ọlọ́run ọba kò fẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n á dẹjú sílẹ̀ wọ́n á tún finú fẹ́ dọ̀ máa rọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ máa ṣe ti ọlọ́run ọba kò fẹ́ kí ló gan tọ́mọ èèyàn ní àyàkáyà tó fi jẹ́ ipe lẹ́yìn ìgbà tó lọ́n sọ pé nǹkan kan èèwọ̀ ló ń ṣe kíní yìí ẹ̀ gbọ́dọ̀ ṣe àti pé pápá gan ẹnikẹ́ni tó bá ṣe irú ẹ̀ tó bá sì fi lè bá bẹ́ẹ̀ kú tó wá pàdé wọn ọlọ́wọ́n ọba lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama lẹ́sẹ̀ ògbéjì òun ò ní foríjì olúwa rẹ̀ láéláé gẹ́gẹ́ bí ẹbọ á rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó ń ti pé wọ́n ń gbọ́ eléyìí pọ́lọ́ ò ní foríjì ẹni tó bá kú lórí pé ń ṣẹbọ á rí i pé wọ́n tún rọ́ọ̀lù náà ni lóru àti lọ́sàn ní kọ̀kọ̀ àti ní gbangba kódà wọn tún máa ṣayẹyẹ rẹ̀ wọn máa fúnra wọn nísìmí ọjọ́ ẹbọ wọn máa ṣayẹyẹ rẹ̀ wọn máa láwọn gbé àṣà àwọn baba ńlá àwọn lárugẹ àṣà baba ńlá eléyìí tó bá ti takotọ lọ kò tọ́ kí gbogbo ẹni tó bá nílò aka ẹ kó gbé lárugẹ o àṣà baba ńlá eléyìí tó bá túmọ̀ sí ìṣẹbọsọlọ kò tọ́ sí kí gbogbo ẹni tí máa ń wá àtúbọ̀tán tó dáa kó jẹ́ pé irú àṣàkáṣà yẹn ni wọ́n máa bá wọn gbé lárugẹ ṣé ọ̀fẹ́ ṣòfò dànù ni àbọ̀ ọ̀fẹ́ jìyà lọ́dọ̀ Ọlọ́run gbogbo onílàkà kò sẹ́ni tó fẹ́ ṣòfò kò sì sẹ́ni tó fẹ́ jìyà tí baba ńlá bá jẹ́ pẹ́lẹ́ bọ́ láwọn tí baba ńlá bá jẹ́ pé igi àti èpẹ̀ òòṣà làwọn ń bọ ńbọ lọ́lọ́run tí wàá ní igi àti èpẹ̀ àti òòṣà ní kí wọ́n máa bọ ọgbọ́dọ̀ jìnnà sí ẹ̀ṣẹ̀ ọgbọ́dọ̀ sá fún àwọn ẹ̀ṣẹ̀ míì tí ò tó ìṣẹfẹsọlọ ńkọ́ eléyìí táwọn èèyàn rọlù lọ́lọ́kan ọ̀jọ̀kan lóríṣiríṣi bíi ìṣekèfèrí àti àwọn ẹ̀ṣẹ̀ míì eléyìí tọ́lọ́ wọn bá ṣe léèwọ̀ bíi ká mutí bíi ká jalè bíi ká ṣe zina bíi ká ṣe jàmbá bíi ká ṣàgbéda bíi ká ṣàfọwọ́ra bíi ká bàtọ́mọ́lákejì jẹ́ bíi ká pẹ́gàn bíi ká ṣòfófó bíi ká ṣètè sùtì síyàn ń pàkọ́ àtọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn ẹ̀ṣẹ̀ míì nǹkan ìsorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ náà gbẹ̀yìn gbogbo irú àwọn ẹ̀ṣẹ̀ yìí lẹ́yìn tó ti mọ̀ yìí pé ọlọ́run ọba ọ̀fẹ́ ó sì ṣe léèwọ̀ kí ló dé tó o máa rọ́ọ̀lù lẹ́yìn ìgbà tó o mọ̀ pé àtúbọ̀tán ẹni tó bá ń dárú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tó bá sì fi lè kú láì jẹ́ pọ́ àforíjìn àtúbọ̀tán rú wọn ò ní dáa kí ló dé tọ́mọ èèyàn máa ń mọ̀ pé nǹkan yìí ọlọ́run ọba ọ̀fẹ́ ọlọ́run ọba ṣe nǹkan yìí léèwọ̀ tọ́mọ èèyàn ò tún ní bílà tó jẹ́ pé yọ́ọ́ máa rọ́ọ̀lù ni yọ́ọ́ máa kọlù ni yọ́ọ́ máa dáhùn ẹ̀ṣẹ̀ yìí ni lóríṣiríṣi gbogbo ọ̀nà bàbá ti ń bọ́ lọ́wọ́ bàbá ń bọ́ lọ́wọ́ kan yóò tún máa gbó kò mí wọ̀ bẹ́ẹ̀ lọ́mọ èèyàn rì àwọn olùmọ̀wá nípa ṣẹ̀ríà wọ́n ní kìí ṣe lásán èèyàn máa mọ lọ́mọ èèyàn ma burú láburú lọ́mọ èèyàn máa ń mọ̀ pé lọ́wọ́ bá ṣe nǹkan kan léèwọ̀ tí tún máa rọ́ọ̀lù bí ò jẹ́ pé irú ìyàtọ̀ lọ́wọ́ sọ pé yọ kálukú lórí gbogbo kọ̀ọ̀kan àwọn ẹ̀yà yẹn wọn ò súnmọ́ wọn ò sì wọn èsè tó ṣe fojú rí ìdínú tọ́mi èèyàn fi máa ń sọ̀rọ̀ alẹ̀ wípé kíni ẹ má fi kíní kankan dẹ́rù bá wọn wọn jayé orí òun wọn sẹ́lọ̀ bá bá ti ṣe wù òun nítorí pé ìyá tẹ́ fi ń dẹ́rù bá òun ṣé bó dìgbà táwọn bá débì kan náà ẹ jẹ́ kó wọn gbádùn níbí báyìí ìdínú tọ́pọ̀lọpọ̀ fi máa múra sẹ́sẹ̀ ẹlẹ́kejì nínú sábàbí òun náà ní pé tó bá yẹ pé ní ti ń sẹ́lọ̀ ó bá jẹ́ mùsùlùmí ní tóun máa ń rò òun ní pé tóun bá ti ráyè tọrọ àforíjìn ó dá òun lójú pọ́lọ́ wọn ọba yóò forí jìn àti pé pápá gan at-tawbatu tahdimu ma qablaha èyí túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ kan àyàfi kí tútúbá yẹn kó wó gbogbo ẹ̀ṣẹ̀ tó ti síwájú rẹ̀ eléyìí máa mú kọ́mi èèyàn kó tẹpẹlẹ mẹ́ṣẹ̀ kó máa dẹ́ṣẹ̀ kó máa gbé àwọn ah, kù díẹ̀ tí máa tọrọ àforíjìn torí mo ti mọ̀ ẹ́ tí mo bá ti tọrọ àforíjìn báyìí ọlọ́run forí ẹ̀jẹ̀ mi yọ́ọ́ máa wá pọ́ni yọ́ọ́ máa pọ́la ni yọ́ọ́ máa dágbà sí títí tí ọlọ́jọ́ fi dé tọ́lọ́wọ́n bó fi kákó lókè pẹ̀ pẹ̀lú ẹrù àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí báyìí. wáyé o ẹ jẹ́ ká ṣe àkíyèsí wípé èèyàn lè mọ oògùn àárẹ̀ tí ń ṣe síwájú kó tó mọ irú àárẹ̀ tí ń ṣe gangan tí àárẹ̀ bá ń ṣèyàn àkọ́kọ́ wádìí òun náà ní pé ká wádìí kí ni ń ṣe torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n dá àwọn laboratory sílẹ̀ nígbà tí ìwọ bá gbéra rẹ lọ sí hospital tó sọ pé nǹkan báyìí ní ń ṣe ọ́ àwọn tẹ̀tí gbọ́ntọ́ ń àwọn wa ni kí wọ́n lọ yẹ ìtọ̀ rẹ wò kí wọ́n lọ yẹ ẹ̀jẹ̀ rẹ wò kí wọ́n lọ yẹ ni wọ́n yẹ wò wọ́n ni wọ́n yẹ wò náà káwọn ma kí ti ń gan alágọ̀ ara rẹ káwọn ọmọ bàa jẹ́ kóògùn nọ́rùn làwọn ò fi máa wòrí fọ bẹ́ẹ̀ ni wọ́n ní mi ti ń sàgbà lóògùn ti ń wọ́n ní oògùn kò ní tùmọ̀ láyé àyàfi tí oògùn yẹn bá jẹ́ àtòdìjẹ àárẹ̀ nígbà tí oògùn bá jẹ́ àtòdìjẹ àárẹ̀ ìgbà náà lòògùn máa jẹ́ oògùn tí máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni a lè bà nǹkan kan jẹ́ o bóyá nǹkan yẹn ọ̀dá àyàfi pẹ̀lú tó bá jẹ́ àtòdìjẹ rẹ̀ dáadáa la fi lè ba ìdá jẹ́ wàyí o tó bá jẹ́ dáadáa náà ni tí wọ́n sì jẹ́ òbí lẹ̀ jẹ́ nítorí òbí lè ba dáadáa jẹ́ òun náà láì dáa á rí i pé nǹkan kan kọ́ ló mú àwọn èèyàn tá a bá ní ká yẹ̀ wò lórí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ nǹkan kan kọ́ ló máa mú àwọn èèyàn lórí àti tẹpẹlẹ má ṣiṣẹ́ lọ́hùn lórí àti dúnni má ṣiṣẹ́ lọ́hùn bí ìbá ṣe nǹkan kan nínú nǹkan méjì nǹkan méjì yìí àwọn ló máa ń ṣe sábàbí téèyàn fi máa tẹpẹlẹ má ṣiṣẹ́ lọ́hùn alákọ̀ọ́kọ́ ni al-ghafla ìfọnufọ́ra ẹlẹ́kejì ni ash-shahwa ìfẹ́kùfẹ́ ọkàn àwọn nǹkan méjì yìí báyìí àwọn ní máa jẹ́ kéèyàn ọmọ ẹsẹ̀ lẹ́sẹ̀ téèyàn máa tẹpẹlẹ máa èèyàn ti máa fọ́nú fọ́ra gbàgbé ara rẹ̀ gbàgbé pọ́lọ́wọ́n bá ṣe nǹkan ilé wọ̀ gbàgbé irú ìyà burúkú eléyìí tọ́lọ́wọ́n bá pèsè dẹni tí bá ń ṣẹ̀wọ̀n nírú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyẹn yóò wá jẹ́ ọ sọ̀rọ̀ alẹ̀ yóò máa dẹ́ṣẹ̀ yẹn lọ́kùlàlà láì jẹ́ kó bílà láì jẹ́ kó fura láì jẹ́ kó taragírí láti mọ̀ yí pé ń tó ń ṣèyí ńkọ́ àbádé rẹ̀ ò ní dáa àbádé rẹ̀ ò ní dáa fóun bẹ́ẹ̀ náà ni ìfẹ́kùfẹ́ ọkàn ní ìgbà tí ọkàn téèyàn bá ti sọ ìjánu lẹ̀ fún tẹ́lẹ̀ pé gbogbo ntí ọ̀dà gbogbo ntó burú iná lọ́kàn yìí ń fẹ́ òun náà lọ́kàn yìí ń lépa òun náà lọ́kàn yìí ń nága wò kò sí tàbí ṣùgbọ́n wípé àti kóró ọkàn bẹ́ẹ̀ o bí ẹni tó ṣe wípé ohun tó ń mú ńlá òun náà ní ká máa sùn kò sí tàbí ṣùgbọ́n wípé kò sí eléyìí ti sùn bẹ́ẹ̀ náà ni ẹni tó ti pé ń tó wù ọ́ òun náà ní ká máa mutí yóò máa wò ipe ọtí tó ń mu yẹn òun náà lómi ìsẹ̀mí àti pé tó ń bá ǹjẹ́ mímí ṣe é ṣe gan ni bí ẹni tó ṣe é pé ọjà araba ara rẹ̀ pẹ̀lú ká máa mu sìgá ká máa fa ìfín ságbárí bíi wín irú wọn wọn máa wò pé ìfín tó ń fa ságbárí oníjẹ́ kó wọn máa mì ní ìgbà tí èéfín yìí tí ọba aráyè débi tá a wé ọ̀dájú pé kúkú tí wọ́n sọ yìí pé gbogbo fùfúnú rẹ̀ ti já nítorí èéfínkèéfín ti ń fanu ẹ rí i pé yóò tún máa wẹ́ni bá a kó sìgá gbọ̀nà fàyàwọ́ wọnú ọ̀sìpìtù yóò tún máa fà ń bẹ̀ nítorí pé ìfẹ́kùfẹ́ ọkàn rẹ̀ yìí tí ọba ti wọ́nà láti borí ẹ̀ ní ti ọ̀pá náà nù bẹ́ẹ̀ náà ni ẹni tí ń mu gbó ní ìgbà tó bá ti sọkàn rẹ̀ lẹ̀ fún igbó mímu bí ẹni tí ṣiṣẹ́ aláàrù ní títún mu gbó yóò máa kó igbó ló ń fún lágbára igbó ló ń jẹ́ kí egun wọn máa ń ṣe wọ́nlé wọ́nlé bí ẹni tí wọ́n ní kó wá gbé sọ́kè wé ni tó yẹ pé ilẹ̀ ẹ̀bẹ̀ wá jẹ́ tí ilẹ̀ ẹ̀bẹ̀ wá kọjá sísọ ni fa igbó kí ló dé tó fi mu gbó tó fi rẹ àpò yín ni torí pé tó ń bá ti mu gbó yìí bẹ́ẹ̀ lágbára ọ̀ sọ lára òun agbára òun ní sọ lára wèrè tó ń bàtàrà rẹ bẹ́ẹ̀ agbèrè zina special ńlọ ń báwo ló ṣe wá kó níjànú tó bá kó níjànú táwọn olórí ibú tí wọ́n jọ ń ṣàgbèrè táwọn bá yọ sí i tó bá ní mọ̀ páyọ̀ lọ èmi ò ṣe má wọ́n ní kéne ó tó di màláìka báyìí ọjọ́ sára gírí kó dìde kó n so la hawla wala quwwata illa billah lọ́daràn náà bá máa sọ pé bẹ́ẹ̀ ni jẹ́ ń ṣe tòní bí wọ́n bá ṣe tòní ọlọ́run àforíjì mi síbẹ̀ ni kí n tọrọ àforíjì ni bẹ́ẹ̀ ni ó ṣe tẹ̀síwájú èèyàn tí ọsọra alẹ fún ìfọnufọra kò sí tàbí ṣùgbọ́n ipe irú wọn ò ní dẹ̀yìn lẹ́yìn ẹ̀ṣẹ̀ títí tí ẹ̀ṣẹ̀ ò fi gbé wọn lọ síbi tí ò dáa ẹ̀rí ìfọnufọra òun gan ni bàbá fún gbogbo àṣìṣe o òun gan ni bàbá fún gbogbo àṣìṣe tí ẹ bá fẹ́ bọ́ lọ́wọ́ ìfọnufọra eléyìí tí máa mú kéèyàn ọ̀rọ̀ lọ ẹ̀ṣẹ̀ àfi kéèyàn túbà lọ sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú èntì máa mú kéèyàn ọmọ kúrò nínú ẹ̀ṣẹ̀ fọnúfọ́ra kí wọ́n á ní nǹkan náà tá a lè fi wẹ̀ mọ́ kúrò nínú àìdá àfọnúfọ́ra tí ì máa mú ní sẹ́lọ̀ òun náà ni halawatul ilm òun náà ni kéèyàn wá àdùn ìmà gbogbo ẹni tó bá nímà billah tó nímà nípa tọ́lọ̀ wabil islam tó nímà nípa islam wabin nabiyyi sallallahu alayhi wa sallam wa sunnatẹ tó sì ní ìmà nípa anabi àti sunna rẹ̀ ó dájú pípé ìfọnufọ́ra kò ní fọ̀dọ̀ tiwọn ṣèjókòó ìfọnufọ́ra kò ní bà tiwọn jẹ́ bẹ́ẹ̀ ni tá a bá fẹ́ sógun fẹ́kúfẹ́ ọkàn àyàfi kéèyàn díjú kó lè gbé ìwọ sùúrù kó lè gbé mi nítorí pé sùúrù yẹn á ti kóró jù á ti kóró jù àárín fíwé àfi bí ìwọ ẹni tí ìfẹ́kúfẹ́ ọkàn bá ti ń dà láàmú tí ò bá ti lè gbé ìwọ sùúrù mi ohun tó dájú ni pé kò ní lè bọ́ lọ́wọ́ ọ̀fẹ́ kùfẹ́ ọkàn àti pé ogun ti ń ṣe wá ogun ti ń ṣe wá ti ń mú wa máa sẹ́lọ̀ tó ń tipa mọ́rú ìyà tó lè jẹ wá lórí àwọn ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ ṣùgbọ́n tá à ti torí rẹ̀ ká dẹ̀yìn lẹ́yìn ẹ̀ ń ti ń ṣe wá òun náà la ti gbọ́ yẹn o tí ò jẹ́ adẹ́yìn lẹ́yìn ẹ̀ṣẹ̀ al-ghaflatu ìfọnufọ́ra àti ìfẹ́kùfẹ́ ọkàn oògùn ìkíníkejì wọn náà ló sì ti gbọ́yìn alákọ̀ọ́kọ́ òun náà ní ká wá ìmọ̀ kéèyàn onímà kése dada kó onímà lọ jaburata kése dada kó onímà rẹpẹtẹ àníkọ́ ọmọ nípa ọlọ́ọ̀ ló di wọn bí ó ti ṣe lè ṣeéṣe fún ọ bákan náà kó o sì lè gbé kó o lè gbé sùúrù kó o lè gbé mì kó o dákọ ẹnu tó ń ti gbogbo bó ti ṣe kóró tó tó dàbí wọ tó o bá ti lè gbé mì wàá bọ́ lọ́wọ́ ọ̀fẹ́ kófẹ́ ọkàn táwa lẹni náà tó lè bá ní wọ àárẹ̀ wọ̀nyí báyìí àyàfi àwọn olùmọ̀ al-ulama'u ar-rabbaniyun àwọn olùmọ̀tọ́mọ̀ nípa tọ́lọ́n nítorí pé àárẹ̀ àárẹ̀ tí máa mú yẹn sẹ́lọ̀ tó ti pé yẹn mẹ́sẹ̀ lẹ́sẹ̀ tí èjé kéèyàn pati wọ́n ń pè ní maradul qulub àárẹ̀ ọkàn ni àárẹ̀ ọkàn ẹ̀wẹ̀ kò sẹ́ni tó lè ṣògùn rẹ̀ àyàfà àwọn olùmọ̀tọ́bàmọ̀ nípa tọ́lọ́n olùmọ̀tọ́bàmọ̀ nípa tọ́lọ́n òun nìkan ló ló lè mọrú àárẹ̀ tí ń ṣe ọ́ nínú ọkàn rẹ̀ àwọn nìkan ló lè oògùn tá a lè lò sí gẹ́gẹ́ bí àlàyé tó ti gbọ́ ní ìsinyìí báyìí ó ń bẹ nínú àwọn àárẹ̀ burúkú wọn yẹn eléyìí tó ṣe pé ìmọ̀ ní ọ̀bọ̀ gbanú ó sì ń bẹ nínú wọn eléyìí tó ṣe pé sùúrù ní ọ̀bọ̀ mú kú ò. ẹ̀rí ntí ń ṣe àárẹ̀ ọkàn àárẹ̀ ara wà àárẹ̀ ọkàn èèyàn ọ̀pọ̀ ju àárẹ̀ ara lọ àárẹ̀ tí máa ń ṣe àwọn èèyàn nínú ara lọ ṣùgbọ́n ìgbà tó sì ṣe wípé àárẹ̀ ọkàn yẹn lọ́pọ̀lọpọ̀ gbà kò séé rí orípa rẹ̀ lákàmárí kìí sì dáyà dùbúlẹ̀ kìí dáyà jókòó kìí mú yẹn má lè lọ ìdínú tọ̀pọ̀lọpọ̀ fi dààmú fún ìṣẹ̀lẹ̀ bá rí táwọn èèyàn bá máa péjọ sẹ́nu ọ̀nà àwọn olùmọ̀ nípa tọlọ́run láti wá ṣèwádìí oògùn táwọn lè lò sáàrẹ ti ń dà wọn láàmú nínú ọkàn wọn gẹ́gẹ́ bí ẹ ti ṣe rí tí wọn máa péjọ bíbá sẹ́nu ọ̀nà ọsibítù gbogbo torí pé tó gbé wọn lọ sọsibítù ọdà àwọn dùbúlẹ̀ ni ọdà àwọn gúnlẹ̀ ni kò kí ló dé kí ló dé tó lọ síbi iṣẹ́ àwọn ah, fẹẹ ṣe mí bí ibà ni kí ló dé jẹ̀díjẹ̀dí ni kí ló ń ṣe ọ nàrùn ni kí ló ń ṣe ọ inú ń dàrú ni inú ń kún inú ń kún ni. ṣùgbọ́n kàn èèyàn mélòó lẹ́rìí tí ó gbéra rẹ̀ lọ sọ́dọ̀ olùmọ̀ ọkàn mi ò gbádùn ọkàn mi ò tiẹ̀ ṣe dáadáa kò máa ṣe tọ́lọ̀ ìkà máa lé sí tọ́lọ̀ ni illa man àyàfà àwọn tọ́lọ̀ máa fẹ́ sànù àwọn lẹ́rìí tí wọ́n máa wádìí eléyìí báyìí èyí tó da òyìn láàmú onáà ní paracetamol paracetamol tí ó ṣiṣẹ́ foríkì ara wọn tí ò ní jẹ́ kí sàn máa ro wọn paracetamol tí ó ti kún ọmọ lè dìde wọn tí ó ti kún ọmọ sùn nígbà tó máa fẹ́ sùn paracetamol lóorun wà paracetamol tètè jí wà paracetamol kí oríkì ọmọ ròyìn wà paracetamol gbogbo ẹ̀ eléyìí ní kálukú kó kalẹ̀ paracetamol ọ̀kan kọ́ kò síbi tó ti lè rí torí délé kí wọ́n á ní máa fà kí ni máa fa àárẹ̀ ọkàn jama ohun tí máa fa àárẹ̀ fún yàn nínú ọkàn yàn tí ma mú yàn lọ sẹlọ̀n òun náà ni wípé ẹni tí ń ṣàárẹ̀ ní tí èjé kéèyàn ó tètè wá oògùn fún àárẹ̀ ọkàn òní pé ẹni tí àárẹ̀ ọkàn ń ṣe ó ń gan alára kì í mọ̀ ikú ń ṣàárẹ̀ ẹni tá àárẹ̀ ọkàn ń ṣe ó ń gan alára kì í mọ̀ ikú àárẹ̀ ọkàn ń dùn láàmú bá mọ̀ pé àárẹ̀ ń kí ló fẹ́ gbé ọ lọ sọ́sìpìtì gánà rí pé bá mú ọ ọkàn lọ tò pẹ̀lú àwọn ẹni tó tò lọ́sípítù nígbà tó wá kàn ọ wá lọ sọ́dọ̀ dókítà tí ó fún ọ lóògùn ó wá ní kí ni ń ṣe bàbá onímọ̀ kan wá náà ni tí mo rí tí gbogbo èèyàn tó bá ní kí n tò wọn ni tó bá ṣe é pé ẹni tó kàn ń dùn ó bá máa ń fura ipò kàn ń dùn àti pé tó máa ṣe tó ọ̀pọ̀lọpọ̀ bá ti tètè wọ́n náà bá yọ ẹlẹ́ẹ̀kejì nínú tí máa jẹ́ káàrí ọkàn kọ́ ba tèèyàn jẹ́ dínà òun náà ní pé irú àtúbọ̀tán burúkú tọ́lọ́wọ́n bá ní yọ jẹ́ tàwọn ẹni tí ń sẹ́wọ̀n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìgbéǹde alkiyama ni ó ti wáyé ìgbéǹde alkiyama ni ó ti wáyé yẹsẹ pé láyé yìí ni wọ́n ti rí ìdínú tó fi jẹ́ pé àárẹ̀ ti ń sàwọn èèyàn nínú ọkàn nígbà tó ṣe pé àtúbọ̀tán tiẹ̀ òun náà ní kékeré kò sì sẹ́ni tó fẹ́ kú kò sẹ́ni tó fẹ́ kú oníkàlùkù fẹ́ máa bẹ láyé láyé láyé ni ìdí inú tó fi jẹ́ pé tí nǹkan kan bá ti sin wọn tẹ́nì kan bá ní ẹja àfọwọ́lé jẹ ẹnì kan ní ẹjẹ lọ sọ́sìpítù tẹ́nì kan bá ní à ògùn tẹ́tẹ́ fún mi lọ́sìpítù yẹn mo rí pé ó ti pọ̀jù ẹjẹ máa lò mẹ́sẹ̀ ní ká máa lò subhanallah torí pé oníkàlùkù ọmọ abẹ̀rù pé kí nǹkan kan máa sí ọ látàrí agídí rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé eléyìí tó jẹ́ àrí ọkàn àrà máa rí àtúbọ̀tán rẹ̀ burúkú láyé ń bí báyìí ni ibà máa hàn síyàn irú bí ó ti ṣe burú jáì fáwọn ẹni tí bá ń ṣe ni ẹni tí àárẹ̀ ọkàn ṣe kìbá ti fẹ̀yìntì kìbá ti jókòó tẹ́tẹ́rẹ́ ńṣe làwọn náà bá máa gbìyànjú láti wá tí wọ́n fi ṣògùn rẹ̀ tí wọ́n bá sọ fún ọ ipe ọ̀nà wo wá la gbà tá a fi lè borí àárẹ̀ ọkàn eléyìí tó ṣe pé ìfọnúfọ́ra máa bí fún yàn téèyàn máa fi tara rẹ̀ sẹ́lọ̀n lọ́nà méjèèjì ìwọ ló ti gbọ́ ipe kọ̀ dáa ká mutí ó sì tún mutí wọn ló ti gbọ́ pé kò dáa ká jalè ó sì tún jalè wọn ló ti gbọ́ pé kò dáa ká bá tọmọlàkejì tọ́ọ̀bá ti bá tìyàn jẹ inú rẹ̀ ò dùn wọn ló ti gbọ́ ike kò dáa ká dínà mọ́mọlàkejì tọ́ọ̀bá ti dínà mẹ́nìkan inú rẹ̀ ò dùn wọn ló gbọ́ ike kò dáa nínú òfin Ọlọ́run ká máa pẹ̀gàn ojoojúmọ́ ayé yìí kò síjọ́ tí wòye pẹ̀gàn kí ló dé tọ́ọ̀ mẹ̀sẹ̀lẹ́sẹ̀ tó ìdáhùn rẹ̀ òun náà ní pé nítorí sògùn àárẹ̀ yìí báyìí òun náà ní àwọn nǹkan ipele ń bọ̀ wọ̀nyí ìpele kínní ìpele kejì ìpele kẹta òun náà ní ọ̀nà tí yóò fi sí ogun àárẹ̀ ọkàn eléyìí tí ìfọnufọ́ra máa bí tí máa mú ní fi wá dórí ìpele kẹrin eléyìí tí ó mú nínú gbèsè eléyìí èèyàn lè lọ́wọ́ tí máa mú kéèyàn máa dẹ́ṣẹ̀ tó ń ti kéèyàn mẹ́ṣẹ̀ lẹ́ṣẹ̀ òun náà ni dhikru ma fi al-Qur'an al-Karim min al-ayat al-mukhawwifati lil-mudhnibin kéèyàn máa rántí àwọn àyà tó wà nù al-Qur'an àwọn àyà tó wà nù al-Qur'an ni alákùnrin láwọn àyà tó pé wọ́n ń dẹ́rù báyà wọ́n ń dẹ́rù ba gbogbo ẹni tí ń dẹ́ṣẹ̀ irú àtúbọ̀tán burúkú tọ́lọ́wọ́n bá ti pèsè kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe sọ innahu man yushrik billah faqad harrama allahu alayhi aljanna wa ma'wahu an-nar wa ma lidh-dhalimina min ansar dájúdájú gbogbo ẹni tó bá fi lè ṣẹbọ sọlọ tó sì kú lórí ẹbọ yìí báyìí ọlọ́wọ́n bá mà ti ṣe àlùjáná léèwọ̀ fún iná onítọ̀ wọn wọ̀ bẹ́ẹ̀ ni ọ̀kan nínú alábòsí ló ń jẹ́ alábòsí ò sì ní rẹ̀ ní tó bá di lọ́la gbogbo ẹni tó bá ń sọ́lọ̀ tó bá gbọ́rú yìí báyìí ọlọ́run wípé ń ṣe yìí báyìí yóò ṣe léèwọ̀ fún mi yóò sọ mi di rẹ̀ ní tí yóò sọ mi dọ́mọ aná tí ò ní jẹ́ kémi ọ̀rọ̀ wọ̀ nígbà kí n tiẹ̀ má jẹ́ ọ̀dọ́la bẹ́ẹ̀ ni àwọn olórí rí òsè bẹ́ẹ̀ ni tí o bá gbọ́ bọ́lá wọn bá ti ṣe ń sọ nínú alukur'an wípé wàmẹ̀n kátàlẹ̀ mìíràn mùtàmídàn fajaza'uhu jahannamu khalidan fiha wàgọ́dìbà allahu alayhi wa la'ana wàcàdàlẹ́hu cadaban cadiima ọlọ́wọ́n bá ní ẹnikẹ́ni tó bá fi lè pa múmìnì lámàámà pa ẹnikẹ́ni tó bá fi lè pa múmìnì lámàámà pa dájúdájú eléyẹn ọlọ́run ọba wa ó ní ẹ̀san rẹ̀ ní jahannama o iná jahannama lọ́wọ́ o inú rẹ̀ ló sì máa bẹ gbére kése o ọlọ́run ọba sì ti pèsè ìyà ńlá ó ti pèsè rẹ̀ ẹlẹ́dìọ̀ ẹni tó wá jẹ́ pé pààyàn pààyàn ni ọ̀daràn ni abánipààyàn ni adápààyàn ni gbogbo orí wọn tí wọn bá gbọ́ yìí ẹ̀rù Ọlọ́run ọba ọba wọn wọn jáwọ́ díẹ ẹ̀ṣẹ̀ wọn jìnnà sí gbogbo ìbàjẹ́. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا إلي وفي الله باني igbe gbogbo ẹni tó bá ṣekú pa ẹnìkan tó bá ṣekú pa ẹnìkan àbòsí bàjẹ́ ló ké pẹ̀ ńṣe lọ́rọ́ rẹ̀ yọ dàbí ẹni tó ṣekú pa gbogbo èèyàn lọ́dọ̀ Ọlọ́run ẹ dákun ta ni ọgbẹ́lẹ́ yìí tọwọ́ rẹ̀ ọ̀wá lè sá ti pààyàn ta ni ọgbẹ́lẹ́ yìí tóun náà ṣe sábàbí pé kí ẹ̀mí ẹnìkan bọ́ gbọ́wọ́ tóun torí ẹ̀ nígbà tó máa ń ka àwọn àyà tó ń sọ fún wa nípa àtúbọ̀tán burúkú eléyìí ti ń retí àwọn ẹlẹ́ṣẹ̀ ó ìpẹ́rù ọlọ́run ọba bọ̀ tó o bá tiẹ̀ ronú talqiyama àwọn ètò ọlọ́run ọba sọ pé kí wọ́n fojú rẹ̀ rí láyé ń bì nǹkan wípé as-sariqu was-sariqatu faqta'u aydiyahuma jaza'an bima kasaba nakalan min Allahi azizun hakim àtòlè lọ́kùnrin àtòlè lóbìnrin gígé ni ká gé ìkíní kejì wọn. mi ò máa rántí igbe tó ń bá lọ jalè tó ń bá jí nǹkan ní gígé ni wọ́n gé ọwọ́ òun nítorí dájú ni pé oníkálukú ọ̀sọ̀ ọwọ́ rẹ̀ ẹnìkan ò ní jẹ́ ẹni tó ṣe wípé yọ́ọ́ máa lọ jí nǹkan oníǹkan àbí tó bá gbọ́ nípa tọ́lọ́wọ́ bá sọ nípa ẹni tí ń parọ́ zina mẹ́ni tí ò ṣe zina ọ̀ka mẹ́di zina kò sì fẹ́nu ara rẹ̀ sọ pé ń ṣe zina ọwọ́ parọ́ rẹ̀ ma tó bá gbọ́ nípa ẹgba ọgọ́rin ilé tọ́lọ́wọ́ bá ní kí wọ́n nà wọn ò sì gbọ́dọ̀ ṣàánú rẹ̀ tí èjẹ̀gbọ́ ọgọ́rin yìí tán sẹ́mi kó ní kálukú ẹ̀rù ọba ọlọ́run ọba sì sọ pé kún sẹ́gbà tí yẹn bá ronú gbogbo eléyìí ẹ̀rù ọlọ́run ọba ọba yẹn ìyẹn á jìnà sẹ́sẹ̀ àti lásán kọ́ làwọn èèyàn ń rọ́lú ẹ̀sẹ̀ ìfọ́nufọ́ra sí wọn débi pé wọn ké alukur'an ẹni tí sì ń ké nínú wọn kò mọ ìtumọ̀ ti ń ké ẹni tó sì mọ ìtumọ̀ ti ń ké kò ráyè ronú sí ìtumọ̀ rẹ̀ ìdí nu tó fi jẹ́ pé yaqra'una alukur'an wala yatajawazu hanajirahum wọn ké alukur'an ṣùgbọ́n kò tayọ gògóńgò ọrùn wọn kò dénú. wọ́n ń kí alukur'an kò dé kò góńgó ọrùn wọn rárá náà tó fi jẹ́ pé máa náà ni tí ẹ máa ń wá nínú àwọn hadith tànàbí muhammad sallallahu alayhi wa sallam níbi tó ti ń fún wa lóríṣiríṣi irú ìyà eléyìí tó lọ ń pèsè kalẹ̀ bí àwọn ẹni tó bá tí ń kà tí wàláhì máa jìnnà máa ọfẹ fi tẹlomi kọ́gbọ́n ni bẹ́ẹ̀ ni gbogbo onílàkà yìí máa ń ṣe. gẹ́gẹ́ bí adé tánàbí sallallahu alayhi wa sallam tó ti ń sọ fún wa nípa àwọn ẹni òfò ǹjẹ́ ẹ mọ olóṣì bí wọ́n làwọn ọ̀ma olóṣì láàrin àwọn oná ìlẹ́ni tí ò ní náírà tí ní kóbò wọ́n ní rárá o olóṣì oná ìlẹ́ni tó ṣe pé yóò gbé àwọn sẹ́rí àwọn ẹsẹ̀ ńláńláńláńlá yóò gbé wa jọ gbé dàlù kìyàmà àwọn ẹsẹ̀ tí yẹn máa ran kàn láti wà àlùjánnà látàrí irú rẹ̀ nígbà tí wọ́n wá retí kó ní kó wọ́n máa lọ sí àlùjánnà inú wọn wá máa sí àwọn àwé rẹ̀ lẹ́bẹ́lẹ́bẹ́ wọ́n máa sí lọ́kọ̀ọ̀kan wípé ó ti bú lágbájá ńjọ́ báyìí ọ̀pẹ̀ gan lágbájá ńjọ́ báyìí ó ṣòfófó lágbájá ńjọ́ báyìí bẹ́ẹ̀ ni ó ti lágbájá jẹ́ ńjọ́ báyìí bẹ́ẹ̀ ni ó jíwó rẹ̀ ńjọ́ báyìí bẹ́ẹ̀ ni ó ba tiẹ̀ jẹ́ ńjọ́ báyìí bẹ́ẹ̀ ni àwọn màláíkà wọ́n mọ̀ wá mú kúrò nínú dáadáa rẹ̀ wọ́n máa mú dáadáa rẹ̀ kó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi di pé gbogbo dáadáa rẹ̀ tí wọ́n fi ń san àwọn ẹni tó ṣàbòsí sí gbogbo dáadáa yóò tán nígbà tí dáadáa bá tán àwọn ẹni tó ṣàbòsí sí wọn ò ní tí ì tiwọn tán kò sì sẹ́nìkan tí ó forí jẹ nìkan tó di lọ́la alkiyama oníkálukú ọgbẹ̀sán tiẹ̀ pérépéré ni. nígbà tí dáadáa rẹ̀ tí wọ́n fi ń san wọn tó bá tán kò sí tàbí ṣùgbọ́n ipa ìdá tiwọn wọ́n bẹ̀rẹ̀ sí ní dùọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní dìrú ọ lórí wọ́n tó ti wá sí àwọn ṣẹ́ dáadáa báyìí tá à ń retí pé kó rí àlùjánnà wọ̀ wọ́n wá padà sọ pé iná nírú rẹ̀ ọwọ́ a'udhu billahi minash shaitani rajim gbogbo ẹni tó bá ronú nípa eléyìí báyìí yóò sọ ẹnu rẹ̀ yóò sọ ojú rẹ̀ yóò sọ etí rẹ̀ yóò sọ etí rẹ̀ yóò sọ ahọ́n rẹ̀ yóò jẹni tó ṣe ipò kóra rẹ̀ níjànú yóò máa sọ yóò máa sọ ọ̀rọ̀ sọ yóò máa sọ ṣùgbọ́n ẹni tó bá yẹ pé kò láǹfààní láti gbọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run sísá ni máa sá fún irú àwọn eléyàn báwo ló ti ṣe fẹ́ mọ̀ àbí tó bá tiẹ̀ gbọ́ nípa ẹ̀san tí ń retí ẹni tó bá ṣe zìnà tó jẹ́ kó ṣe zìnà láyé ń bí ṣùgbọ́n wọn ò fìyà jẹ nítorí pé ń gbé kọ́nà ibìkan ibi tí wọ́n ti lòfin ọlọ́run ọba wa ọwọ́ afẹ́lẹ́ ó fi ṣèkẹ́wọ́ ń bá zìnà tiẹ̀ lọ́kùlàlà bọ́lọ̀ kúkú se wọn èlò sẹ̀rí àlùtà wọn torí rẹ̀ ló ń ṣèǹṣe zina lọ́ntò wà gbà àdìsí sọ fún wa tó o bá jìyà rẹ̀ láyé ẹgbà nàmbẹ tọ́lọ́wọ́n bó ṣe fún gbogbo onízìnà tí o bá jìyà rẹ̀ láyé. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àdìsí lọ́kàn kan ti ń ṣàlàyé fún wa nípa arú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tí ń retí nípa arú àwọn ìyà ńláńlá eléyìí tí ń retí àwọn ẹni tí ń dẹ́ṣẹ̀ láyé ń bì báyìí bẹ́ẹ̀ náà ni téèyàn bá tún ké nínú alukur'an téèyàn tún kà nínú sunna ohun tó lọ́wọ́ bá sọ nípa ẹ̀san rí eléyìí tó ń ti pèsè kalẹ̀ dé àwọn ẹni tó bá ń ṣe dáadáa àwọn ẹni tó jìnnà sáì dáa tó yẹ pé ìwà rí làwọn ń hù irú àwọn ẹ̀san dáadáa tó lọ́wọ́ bá nbola nbola wasa alukurani lónìí nbola wasa alukurani lónìí mélòó ló ṣẹ́kù nínú àwọn mùsùlùmí tí ń kí alukurani mélòó ló ṣẹ́kù nínú wọn tí ń kí alukurani sẹbẹ́yìn tí ma pé alukurani láwùjọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn kì í kí àfífòkù àwọn òkú nìkan làwọn máa ń kí alukurani fún àwọn ọmọ kọ́ alukurani ìwé afinimànà tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ ni eléyìí tó ṣe pé náà làwọn aṣíwájú kàtàwọn àfijọ́ lóríire kí ló ṣe àwọn èrò ẹ̀yìn táwọn kì í fi kà kí ló dé tó fi jẹ́ pé alukurani tiẹ̀ ọ̀ọ́kàn máa fi dírẹ́sì mọ́tò ni ètí rí tó fi jẹ́ pé alukurani tiẹ̀ ọ̀kàn gbé kọ́ yàrá ni bí ẹni tó so tíra kọ́ kí ló dé tó fi jẹ́ pé alukurani tiẹ̀ ọ̀ ké yọkàn máa fi rẹ̀ kẹ́ ni wá kí ìsì ẹ̀ irọ́ lásán sí ọ̀rẹ́ láì gbogbo eléyìí báyìí òun náà ló bí kó jẹ́ pé a mùsùlùmí a mùsùlùmí lórúkọ a islam lára rẹ̀ nítorí pé ìwé islam tí jẹ́ kárí islam lára mùsùlùmí mélòó nínú mùsùlùmí lọ́kàkùn mélòó nínú mùsùlùmí ló mà nípa rẹ̀. nǹkan kejì tá a fi sóògùn ìfọnúfọ́ra tí múni sẹlọ̀n téèyàn ò fi ní sẹlọ̀n ma òun náà ní kéèyàn máa kà nípa àtàgbésí ayé àwọn ànábì ọlọ́run aleyhi musalatu wa salam àwọn ànábì ọlọ́run oríṣiríṣi iná làwọn àṣìṣe tọ́wọ́ ayé gba ọ̀dọ̀ apá kan nínú wọn àwọn ànábì yìí báyìí ìgbà tó sì wá sí àwọn àṣìṣe yìí ọlọ́run tètè ta wọn lólobó rẹ̀ wọ́n sì tètè fura wọ́n sì tọrọ àforíjìn ẹ wá wo bó ti ṣe dáa fún wọn lẹ́yìn tí wọ́n tọrọ àforíjìn nígbà táwọn náà bá ń kà nípa àtàgbésí ayé wọn á láǹfààní àti mọ̀ yìí pé bí èèyàn bá ti sẹ́lọ̀n èèyàn tètè tọrọ àforíjìn á sì láǹfààní àti mọ̀ dáadáa tí ń bẹ fẹ́ni tó bá tọrọ àforíjìn a sì láǹfààní àti mọ̀rú àìdá àti ìrètí ẹni tó bá kọ̀ láti tọrọ àforíjì kò wá mọ lórí àwọn ànábì Ọlọ́run nìkan àwọn aṣíwájú wa rere náà ń bẹ láwọn ẹni tó ṣe wípé àwọn náà àwọn àṣìṣe kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ó ṣẹlẹ̀ gbowó apá kan nínú wọn ṣùgbọ́n tó ṣe wípé wọ́n tọrọ àforíjì Ọlọ́run sì mú kí àtúbọ̀tán wọn kọ́ da torí ẹ̀ á rí nínú ìtàn àwọn aṣíwájú àwọn ẹni tó ṣe pé àdánwò sí wọn látàrí pé wọ́n ṣẹlọ́ọ̀ ẹ jẹ́ ká wo ìtàn bàbá ńlá wa bàbá gbogbo èèyàn lápapọ̀ atẹnitọ́ fẹ́ atẹnitọ́ kórìíra rẹ̀ bàbá tiwa nìyẹn anabi adam aleyhi salam bàbá wa yìí báyìí bàbá wa àgbà bàbá wa àgbà pátá korongodo ẹni tó lọ́wọ́ bá kọ́ dá nínú àwọn èèyàn bàbá yìí báyìí aleyhi salam ọlọ́ọ̀lọ́wọ́ bá kọ́ máa bá ní ìgbà tí ọlọ́wọ́ bá wa tọ́dọ̀ wọn àtìyá ńlá wa hawa aleyhi salam sínú àlìjẹ́nà ṣebí ọlọ́run ọba wa ó ṣe léèwọ̀ fẹ́kìnní kejì wọn láti jẹ nínú igi kan pàtó àti pé kó wọn má jẹ nínú ẹ kó wọn má bàa sórí ibú ṣùgbọ́n bàbá ńlá gbàgbé ìgbàgbé ṣe gbogbo ọmọ àtàrọ́ ọmọdọ́mà nítorí mú bàbá ńlá gbàgbé kò sí ní tó lè mú kárọ̀ ọmọdọ́mà àtọ́mà káwọn náà má gbàgbé ní ìgbà tí bàbá ńlá ti jẹ nínú èso yìí eléyìí mú kí ọlọ́run ọba kó ní kí wọ́n jáde kúrò nínú àlìjánnà ẹ wo ẹ̀ṣẹ̀ borí pa rẹ̀ ṣe máa rí ọ̀nbẹ nínú ẹ̀ṣẹ̀ tó ṣe pé tọba ṣẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ní gbígbóná gbígbóná ní kíákíá ni lọ́ bẹ̀rẹ̀ sí ní rí àbádé rẹ̀ bẹ́ẹ̀ ni ti baba ńlá wa yìí ṣe ṣẹlẹ̀ ọjẹ́ nínú èso tàjẹ́ nínú èso wọ́n rí ìhòhò ara wọn ni ìhòhò tí wọn ò rí rí tẹ́lẹ̀ ìhòhò tí wọn ò rí rí tẹ́lẹ̀ torí wọn ní ìmọ́lẹ̀ lọ́lọ́run fi bo ìhòhò wọn èkíní kejì wọn ò rí ìhòhò èkejì rẹ̀ ṣùgbọ́n ní kí tó jẹ nínú èso àwọn náà rí pé ah a máa ń rí di ara wa báyìí kí ló ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ ẹ wàá jáde kúrò lálùjánnà báyìí ẹ̀rí lẹ́sẹ̀kẹsẹ̀ ni ní gbígbóná gbígbóná tó tíwọ náà bá wò wò ọlọ́run ọba tó ṣe bẹ́ẹ̀ tó fi ìyẹ̀ ẹ̀ṣẹ̀ bíi baba ńlá wa lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà mọ̀ lọ́lọ́run láíláí ọmọ lè fi àwọn ìyẹ̀ ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà bí ọ láì jẹ́ pé àsìkò kan lọ lórí ẹ̀ tó kí bọ́ọ̀ máa ṣe ń ṣẹ̀ báyìí lójijì bẹ́ẹ̀ ni àbádé burúkọ ṣẹlẹ̀ wàláhì tàláhì kò sòro fọlọ kò sòro fọlọ ọba wa so eléyìí jẹ bí orí pa ẹsẹ̀ bó ti ṣe rí ẹ wọ anabi musa aleyhi salam anabi musa ó ṣàṣìṣe nípa pípa tó ṣe kú pààyàn láì jẹ́ kó gbèrò láti pa ṣùgbọ́n lọ́wọ́ bá ní kó ṣe déédéé ọlọ́jọ́ ó fẹ́ gbèjà ẹnìkan ni tí wọ́n ń yàn jẹ bó ṣe wọ́n á fọwọ́ kan bó ṣe gbá ẹni tí ìyẹn jẹ́ ń pa ló ń tì í bá sì ṣubú lọ́ba kú anabi musa ò fi falẹ̀ rárárárárá lẹ́sẹ̀kẹsẹ̀ lójijì anabi musa ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ ọlọ́run bá sì foríjì bẹ́ẹ̀ ni anabi nuhu aleyhi salam anabi nuhu àṣebọmọ òun olóríire ni tọ́lọ́ ọlọ́run ti sàdéhùn pé gbogbo ara lé nuha lòun ọ̀la yàtọ̀ síyàwó rẹ̀ ọwọ́ àròpinnu ara lé òun lọ́mọ òun wà olórí ibú ọmọ tí wọ́n ní kó wá wọnú ọkọ̀ ojú omi tó ní rárá bàbá mi o èmi ọ̀ lọ sídìí àpáta kan òun ló máa sọ mi o kò ní í jẹ́ kó mi ọ̀ tẹ̀mí rì ọmọ mi kò sí tó lè gbà yàn là lónìí o tí ọ̀rọ̀ ọlọ́run tá a wí yìí bá dé tí ìyà yìí bá dé kò sí tó lè gbà yàn là ọmọ gbọ́ ọgbọ́n tí ọkọ̀ tí ọgbọ́n sí ti bàbá rẹ̀ sọ ìparun dé bọ́mà ọmọ wa parun Nuha alayhi salam ó wá ń sọ fọlọ́wọn ọba ẹlẹ́dàá wa pé innabni min ahli wa inna wa'daka al-haqq wọ́n náà ọmọ mi nínú àwọn ará ilé mi ni o òdodo sì làdéhùn rẹ tó sọ pọ́ la gbogbo ará ilé mi etí rí tọ́mọ mi tó fi parun ìtumọ̀ rẹ̀ wà ń bẹ. ọlọ́run ọba ni innahu laysa min ahlik innahu ghayru salih ọmọ rẹ tó wí yẹn kò sínú àwọn ará ilé rẹ tá a lálàá o iṣẹ́ bú lòun kì í ṣe rí lọ́mọ ọmọ òfò lélẹ́yìn kọ́lọ́ mọ́jọ mọ̀ òfò jáde lára wa. tó o bá sì tọrọ àforíjìn tó ń bí mi léèrè tó o mọ̀ nípa rẹ̀ ah ọlọ́run dákun foríjì mi o ọlọ́run foríjì mi yááfẹ́ mi o bẹ́ẹ̀ làwọn ànábì ọlọ́run wọn kì í lọ lára yàtọ̀ sí wọ wọn sọ fún ọpọ́n dáràn wọn sọ fún ọpọ́n sẹlọ̀ ọ̀ ń fa òfin ọlọ́run bá ya ọ̀ ń tà ń pa ó tún máa sọ pé sọ́lọ́n fẹjọ́ mi sùn ọ́ ni àbí nígbà tó lọ́wọ́ bọ́ bàdájọ́ mi ọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹgbọ́ dídìrín òpó náà bọ̀ ẹni yẹ kó ṣe làákàyè ọ̀rẹ́ ni ta ló yóò tún máa gbanu yóò sọ pé sọ wà ń àbí tọ́lọ́ wọn fi jẹun sí wọ́n wà ẹ ẹ mọ̀ pé àìlórí lọ́gidi nu torí pé àánú ọlọ́ọ̀ni ń bẹ pẹ̀lú ẹ tó fi máa tọ́ ló nínú àwọn èèyàn tí yóò máa sẹ́lọ̀ lọ títí wàhálà tí ò ní títí tí ó fi wá kú sọ pé ah àwọn èèyàn ti sorí ibú lónìí tọba rẹ ni máa tọ́jú tọba rẹ ni máa sọ fún ọ pé n tó ń ṣe yọ̀ da tó sì jẹ́ pé òdodo ní sọ fún ẹ kọ́ ọ gbọ́ kọ́ ọ gba ní má tànra rẹ jẹ. bákan náà ìgbésẹ̀ kẹta tí máa mú ni bọ́ nínú ìfọnúfọ́ra ìfọnúfọ́ra tí jẹ́ asẹ́lọ̀n tí jẹ́ tí jẹ́ tẹpẹlẹ mọ́sẹ́lọ̀n òun náà ní pé kíkálukú ọlọ́run ma ọ ike tó bá wu ọlọ́run o ìyà ẹ̀ṣẹ̀ lè tètè jẹ́ wá láyé ń bì o tó bá wu ọlọ́run ọlọ́run lè fi ẹ̀ṣẹ̀ jẹ wá kó tètè fi jẹ wá láyé ń bì àti pé ká mọ̀ pé gbogbo tí bá ń ṣe wá tí ò tẹ́ wa lọ́rùn tí ò dùn mọ́ wa tí ò jọ ń tá a fọwọ́ tí ò àlàkalẹ̀ wa fúnra wa ọ̀tọ̀ ní tá ń là kalẹ̀ ọ̀tọ̀ ní tí ń ṣẹlẹ̀ gbogbo nǹkan jẹ́ àtòjìjẹ bá ń ṣe ń fẹ́ ìrọ̀rùn la wá ìṣòro la bá ọ̀nà la là ìgbẹ́ òkùnkùn ní ìmọ̀nà la pè é tí irú rẹ̀ bá ń ṣẹlẹ̀ nù gbèsè ayé rẹ̀ tètè máa mọ o wípé kò sàdédé ṣẹlẹ̀ o àyàfi nítorí ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ o mùsùlùmí gbọ́dọ̀ tètè máa rántí bẹ́ẹ̀ wípé tó bá wu Ọlọ́run ó lè tètè fìyà ẹ̀ṣẹ̀ jẹ wá láyé ń bì àbí kó tiẹ̀ jẹ́ ká rí ẹ̀rún rẹ̀ kó tó di pa lọ jẹ àwọn odindi rẹ̀ tó bá di lọ́la kìyàmà torí ẹ̀ ọ̀dọ̀ wọn wa wípé a ò gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ̀ káwọn akó dijọ́ gbẹ̀ndẹ̀ alkìyàmà kí o tó dé kéèyàn ti máa bẹ̀rù wípé ìyà lè dé láyé ń bì kó má sọ̀rọ̀ alẹ̀ fún àìmàkan kó má sọ̀rọ̀ alẹ̀ fún ìfọnúfọ́ra torí tó bá wù Ọlọ́run wípé kí ìyà yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní jọ látàyé ń bì kò sẹ́ni tó lè di lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ ó wà nínú hadith látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ó ní innal abda la yuhram ar-rizqu bi dhanbi yusibuh rawahu al-imam Ahmad wa sahahahu ibn النبي صلى الله عليه وسلم. sallam ó ní dájúdájú ọlọ́run ọba a máa dín arísìkì máyà látàrí ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ ọlọ́run a máa dín arísìkì máyà látàrí ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ ó lè jẹ́ pé wọ́n ní tó bá di lọ́la o pàdé mi níbi báyìí mo fẹ́ gbéṣẹ́ kan fún ọ tó bá di lọ́la pàdé mi níbi báyìí mo fẹ́ gbéṣẹ́ kan fún ọ ọ̀dà àmọ́ gbọ́ àbọ̀ ọ̀mọ́ṣẹ́ báyìí mọ̀ mọ́ à iṣẹ́ tí mo fẹ́ gbé fún ọ yín pọ̀ só lè ṣe má ṣe kótó di lọ́la yẹn inú rẹ̀ tí wọ́n ń dùn ikú òrìṣẹ́ àdúró tó tiẹ̀ gbà ń bẹ̀ mẹ́tẹ̀ sọ pé iṣẹ́ yẹn pọ̀ pàápàá jùlọ ẹni tó fẹ́ gbéṣẹ́ fún mi òun náà rówó tabua ajẹ́pọ̀ owó rẹ̀ pẹ̀tẹ́ ìní ọ̀sán fún dùn débi pé ọkàn lọ́rọ́ zina ni nírọ̀lẹ́ ọjọ́ yẹn pé wá di lọ́la kú ríṣẹ́ dé yìí síbi zina bó ṣe wá débẹ̀ kejì wọ́n tu ajá lẹ̀ sí ọ ni. ikwe baba mo ti dé adáǹgbò wọn ni ókè so o ti wọlé ni ó ní ti wọlé wọn ni wọlé bó ṣe wá wọlé gbà náà wọn á sí géètì ajá lẹ ajá bá rọ ọmú mi jẹ kó gé ọjẹ ọmọ kó lè ní ó sì wá wọlé wá bá a sáà pé ọ̀nì ah, ilé ìlànà ẹ̀mẹ̀ mi sẹ bẹ́tà ní sẹ subhanallah ó ní mọbi tó ti nítorí pé o ti fọnú fọra ọmọ pé zinatọ lọ sí yẹn o ti dínà gbogbo dáadáa mọ. lásán kọ́ lè yẹn máa ń lásán kọ́ lásán kọ́ nìkan máa ń gúnyàn lásán kọ́ léèyàn máa ń l'accident lásán kọ́ léèyàn máa ń sèse gbogbo ẹ̀ látàrí ẹ̀ṣẹ̀ ni oríire wa ni fún múmìnì tí gbogbo eléyàn bá ń ṣe ọ ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ fún ọ ni àmọ́ káfíìrì ìyà lórí ìyà àjẹkún yànù lórí ètí ń rẹ. al-Fudayl ibn Iyad rahimahullah ó ní inni. لعاصي الله فأعرف ذلك في خلق حماري وخادمي ebi a ma sẹlọn o mo sì máa ń rá mi kí mo sẹlọn níbi ìwà kẹ́tẹ́kẹ́tẹ́ mi ṣe máa ń yí padà àti bí ìwà ọmọọ̀dọ̀ mi ṣe máa ń yí padà yẹn ni pé nígbà tí wọ́n bá sẹlọn máa rí pé ìwà gbogbo wọn yí padà sí mi kẹ́tẹ́kẹ́tẹ́ ó yarí yọ̀ràn rí kò ní jẹ́ kí n róhùn kò ní rọrùn mà má bí ọmọ ọ̀dọ́ ń sẹ́ ọ náà má gbanu pé kí ni sẹ́rù lolúwa rẹ̀ ni subhanallah bẹ́ẹ̀ náà ni wọn náà látàrí ẹsẹ̀ ó ṣe ṣe ká kíkì machine kan má dá mà ká kíkì mọ́tò kí mọ́tò ọmọ dá mà tiẹ̀ bọ́ọ̀nù kákun kẹ̀kẹ́ fẹ́ jẹ́ wà ẹgbẹ́ bó ṣe jókòó lórí rẹ̀ kí gbogbo táyà ó sì jò ká má má tó jò wọ́n á gbé lọ sọ́dọ̀ ẹni tí ó lẹ̀ fún rẹ̀ á lóyún ìfun tó hànú rẹ̀ ti dáméjì ìmọ̀ tó gùn àló ti dáméjì subhanallah láti gbà tí a ti gun machine machine ọba gun yẹn láti gbà tí a ti ń gun mọ́tò mọ́tò ọba gun yẹn láti gbà tí a ti gun kẹ̀kẹ́ kẹ̀kẹ́ náà ọba gun yẹn subhanallah suleiman ibnu maha ibnu maha ibnu ibnu mahran. ó ní al-ihtilamu uquba ní ẹ̀ bá lálàá tí ẹ̀ bá lálàá tó wà dámira ìyẹn lálàá dámira láàárọ̀ eléyìí wàá mú kọ́ ọmọ lè wá salatul fajr ó ní tó bá ṣe bẹ́ẹ̀ ìyà lọ́lọ́run fi jẹ́ o ìyà lọ́lọ́run fi o pé ah nígbà tó mo ti sùn ṣé mo á ti ń ṣẹlẹ̀ wọ́n ní ìyà o torí pé la tafutu ahadan salatun illa sọláàtì kẹ́ńsà dédé bọ́ mọ́yàn lọ́wọ́ àyàfi nítorí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ló mú ọ lálà nígbà tí ó yẹ kó o ti wà mọ́sálásí tó wọn fi ń tọ màníyì sára màníyì tó tọ̀ sára tí òjò ọba sọláàtì ẹ̀ṣẹ̀ lọ́fà hadisi wa látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alayhi wa sallam almu'minu inna almu'mina idha adnaba kanat nuktatan sawda fi qalbihi fa idha taaba. واستغفر صقل قلبه فإذا زاد زادت حتى تعلو قلبه وذلك الران الذي ذكر الله عز وجل في كتابه كلا بران على قلوبهم ما كانوا يكسبون حديثي الإمام الترمذي لقوا قال حديث حسن صحيح النبي صلى الله عليه وسلم وني نقاتي مؤمن باب الاستلام وباوا أستوى tó yóò lọ di yóò lọ di tàdá dúdú sórí ọkàn rẹ yóò di ẹ̀ka kan tàdá dúdú kan lórí ọkàn rẹ tọ́ba túbà tọ́tọ́rọ àforíjìn ọlọ́wọ́n bọ́ ni kí wọ́n gbọ́nù kó lọ́kàn rẹ kọ́kàn rẹ ó tún má padà ṣùgbọ́n tọ́ba ń dẹ́ṣẹ̀ lọ tọ́ ń dẹ́ṣẹ̀ lọ tọ́ tọ́rọ àforíjìn tó túbà àwọn ẹ̀kankan dúdú yóò máa fẹ̀ sí yóò máa fẹ̀ sí yóò máa gbógo sí yóò máa gbógo sí títí tí ó fi di gbogbo ọkàn rẹ̀ pa anabi sallallahu alayhi wa sallam ó lélẹ́yìí ní èbìbó eléyìí tọ́lọ̀ ń tọ́ka sí nínú alukur'an tóní kalla barrana ala qulubihim ma kanu yaksibun àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n dá ó ti di èbìbò tó di ọkàn wọn pa kò ní í jẹ́ kíró àwọn kan bẹ́ẹ̀ kó rí dáadáa kó tẹ̀lé kò ní í jẹ́ kíró àwọn kan bẹ́ẹ̀ kó ra ìdá fún un alḥasan albasri rahimahullah ó ní alḥasanatu nurun fil qalb wa quwwatun fil badan wa sayyi'atu dhulmatun fil qalb wa wahnun fil badan ó ní dáadáa sisi tẹ́rí yẹn ìmọ́lẹ̀ ló máa ń jẹ́ nínú ọkàn ó sì máa ń bí agbára fún oríkèé ara a máa fara lókun àìdáa tẹ́ wá rí òkùnkùn ló máa ń jẹ́ nínú ọkàn o tí èèyàn bá ti ń ṣàìdá òkùnkàn pọ̀ nínú ọkàn rẹ̀ yìí máa kó ara ẹ̀ gbogbo ẹni tí bá ti ń sẹ́lọ̀n yóò máa kó ara rẹ̀ pé lásán kọ́ nínú àwọn dùn lásán kọ́ nínú àwọn olùtẹ̀lé dùn lásán kọ́ lára pé wọ́n ń ni wọ́n ń ṣe dáadáa lásán kọ́ borí ọkàn àwọn ẹni tí ti ń kí ló fẹ́ mú kí inú wọn dùn ẹni tí ń takò tọ́lọ́n tí ò ṣe tọ́lọ́n bó nínú rẹ̀ ti fẹ́ dùn bákan náà lásán kọ́lá rẹ̀ máa ṣe wọn lára ní gbogbo gbà ẹgbẹ̀rún paracetamol kò ran àárẹ̀ máa ṣe olùṣàìdá bákan náà ìdínú táfìrí bí a mú gbó bí a mú mukumu bí a ń jẹjẹkújẹ lórí pé káwọn ò lè lágbára iná ni wọn máa ṣe wọn. ìgbésẹ̀ kẹrin eléyìí ti máa ràn yàn lọ́wọ́ láti bọ́ lọ́wọ́ ọ̀fọ́nufọ́ra eléyìí tí máa mú kéèyàn sẹ́lọ̀ ká lè bá jìnnà sẹ́sẹ̀ òun náà ni wípé ká máa rántí irú àwọn ẹ̀yà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan eléyìí tọ́lọ́wọ́n bá ti pèsè kalẹ̀ wípé kí wọ́n fi jẹ gbogbo ẹni tó bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tó burú oníkálukú tó bá rántí tiẹ̀ ó dájú pé yóò jìnnà sí o tó bá ẹ̀kọ́ tí ni wọ́n bá máa mú tó máa gbà pé tó bá rántí irú ìyà tọ́lọ́wọ́n bá ní kó fi jẹ́ ọ̀mùtí ó pé yẹ kó jìnnà sọ́tì o. bẹ́ẹ̀ náà ni tó bá pọ́n zina ni wọ́ ọ yẹ kó ọmọ arántí rúùyà ilé ìjọjọ ní zina láyé ń bí tí ọba sì jẹ láyé irú ìjọjẹ tó bá di lọ́la kìyàmù eléyìí ó kí ìdí rẹ kọ̀rọ̀ kó ń di zina bí ọwọ́ kó kúkú máa gba awẹ ẹni tí ọba níyàwó tára sì ń lele kúle fún zina máa gba níjànú ń nígbà tó máa ti ń gbààwẹ̀ ilé okọ níjànú yóò jẹ́ kó o lè rẹjú rẹ sílẹ̀ bákan náà ẹni tó jẹ́ apààyàn tó bá rántí irú ìyà tó lọ pèsè kalẹ̀ dẹni tó bá pààyàn ó dájú yìí pé ẹ̀rù yẹ kó bà kó má pààyàn mọ́ onígbéraga ńkọ́ tó bá rántí irú tó lọ ti pèsè kalẹ̀ dé àwọn onígbéraga pé wọn ò ní wà lìjánà a yóò lọ sí mẹ́dọ̀ yóò jẹni tó ní tẹríba fọlọ́n kò sì ní máa gbé mósókè sáwọn èèyàn torí pé gbéraga kì í jẹ́ kára àlìjáná wọ̀ bákan náà onílára ńkọ́ kẹ́nìmánì kéèta onáàní ń da láàmú bí kọjá pò nìkan onìkan onìkan ni ìwọ nìkan lọ́lọ́ ń dáyé fún ni kò tún gbọdọ̀ da fẹ́lẹ́ omi mà sí ọ̀rẹ́ láì irú àwọn ní ìlara bẹ́ẹ̀ tí wọn náà bá rántí irú ìyá tí ń retí ẹ̀ wípé ìlara yóò máa jó dáadáa rẹ ni gẹ́gẹ́ bí iná ti ṣe máa jó gbogbo pàǹtí bẹ́ẹ̀ ni ó máa jó gbogbo dáadáa rẹ lẹ́yìn náà ìwọ ni ìbànújẹ́ bá onílara ìwọ ni ìbànújẹ́ bá torí lara tiẹ̀ kọ̀ọ̀ràn olóríire ọmọ ìlara onílara kọ̀ọ̀ràn olóríire ọmọ oríire tọ́lọ̀nkọ́ mọ́ wọn mọ̀ sóríire lọ́ni ìwọ ni wàhálà wa bá pé ah bó ṣe bínú rẹ̀ tó yìí náà bẹ́ẹ̀ ni lókèlókè ló wọn mọ̀ lọ ìsàlẹ̀ nísàlẹ̀ wọn mọ̀ bọ́ dàrán torí ẹ̀ tọ́ba tó rántí ìwà pẹ̀ gan-an ẹ̀gàn ni ẹ̀gàn ò tiẹ̀ jẹ́ ká sọ rẹ̀ ó pé méjì ìdí ẹ̀gàn ni lòun máa fi lọ́pàtẹ́ sí ìdí ẹ̀gàn lọ́pàtẹ́ sí tọ́ba arántí irú ìyà ti ń bẹ fáwọn ẹlẹ́gàn wípé gbogbo dáadáa rẹ̀ ni wọ́n pín fáwọn èèyàn jọ gbẹ̀ndà kìyàmù gbogbo dáadáa rẹ̀ wọ́n pín fáwọn tó pẹ̀ gan wọn tó ń sọ̀rọ̀ wọn láì dá wàláì lómi tí o ti sọ̀rọ̀ ọmọlàkejì láì dá lójúmọ́ kò gbádùn ẹnu ọmọ ẹja jẹ ni tẹnu ọmọ ọhún ọ̀rára alẹ́ rẹ ọ̀rára kínní ọmọ kó ṣe sọ táwọn èèyàn náà wọ́n mọ̀ sọ tiẹ̀ náà ni nítorí pé èèyàn kan ojú èèyàn kan èèyàn kan ojú èèyàn kan bóòlù wá jẹ́ tó fi jẹ́ pé tàwọn ẹni ẹlẹ́ni ni wọ́n máa mú ti lè gbé àwọn ìgbésẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin fi máa nínú ọ̀rọ̀ èèyàn rẹ̀ ká máa kí ká máa àyà tọ́lọ́wọ́n bá fi ń dẹ́rù ba àwọn ẹlẹ́ṣẹ̀ ká kí àdéhìí ànábì sallallahu alayhi wa sallam àwọn àdéhìí tí ń sọ fún wa nípa arúyà tọ́lọ́wọ́n pèsè kalẹ̀ dé àwọn olùsẹ́lọ̀ bákan náà nídàkejì ká tún máa ka àwọn àyà tọ́lọ́wọ́n bá fi ń sọ fún wa nípa àwọn ẹni tó túbá àtàwọn àdéhìí tí ń sọ fún wa nípa ẹ̀san dáadáa tí ń bẹ fẹ́ni tó túbá eléyìí amúkálẹ̀ jìnnà sẹ́sẹ̀ yóò sì mú ká máa túbá nǹkan kejì òun náà ní ká máa ka ìtàn ìgbésí ayé àwọn ànábì ọlọ́run àwọn àṣìṣe tó ṣẹlẹ̀ nínú gbèsè ayé tiwọn náà tó mú kí àyípadà ó bá gbèsè ayé wọn láyìípadà táwọn náà ò lérò tọ́lọ́wọ́n bá wá padà wá gba àforíjìn nígbà tí wọ́n forí tí wọ́n tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́wọ́n gbà tó gba ìtọrọ àforíjìn wọn eléyìí amúkáwa náà mọ̀ pé tẹ́sẹ̀ bá tiẹ̀ mú kí nǹkan kan bàjẹ́ nínú ọ̀rọ̀ wa láyé ń bí tá a bá tọrọ àforíjìn Ọlọ́run ọba tún bá wa tún sí. ìgbésẹ̀ kẹta òun náà ní ká má gbàgbé o pé tó bá wu ọlọ́run ìyáálé kọ́kọ́ ti jẹ wá láyé ń bí o lórí àwọn ẹ̀ṣẹ̀ tá à ń dá torí pé ẹnì kì í sọ fọlọ́n pé ìgbà báyìí ni kò sí má ṣe ń gbà báyìí ní tó bá wù ló máa ń ṣe. ẹlẹ́kẹ̀rin òun náà ní pé ká má gbàgbé láti máa ronú nípa arú ìyà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tọ́lọ́ ń pèsè dé àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ó dájú pàgbára rẹ̀ ọ̀ka o torí de eléyìí ọ̀dọ̀wọ́ wa ká túbà lọ sọ́dọ̀ ọlọ́run ká jìnnà sí mímọ́ ẹsẹ̀ lọ́run eléyìí ló lè jẹ́ ká rọ́nà lọ tó bá di lọ́la kìyàmà ọlọ́run kó ṣe mí pẹ̀lú yín lólórí rẹ̀ ọlọ́run ọba kó ṣe mí yín lọ́kan nínú ẹni tí ìmànà àti ìmàlẹ̀ alukur'an tí ó sì láǹfààní aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد لين يقبى تاتما أوانا تالقبى لا تفي بوري إفانو فرا إليه تما سيوميا تميا فيما رولو ẹsẹ̀ tó ń ti pọ́n mẹ́sẹ̀ lẹ́sẹ̀ ó sì mọ̀ pátùbọ̀tán rẹ̀ ò ní dáa ọ̀nà wo wà lálẹ́ gbà láti bọ́ lọ́wọ́ fẹ́kúfẹ̀ẹ́ ọkàn tún máa mú káwọn èèyàn rọ́lu àwọn ẹ̀ṣẹ̀ lọ́lọ́kanjọ̀kan ọ̀nà tá a lè gbà òun ni ká àti sòògùn ọkàn wa gbára àkórè ẹni ìjánu sùúrù sùúrù iná lèèyàn fi lè léra kúrò nídìí ẹni tó fẹ́ràn máa wòwò fẹ́ràn máa wòwò yọ wàá lọ lúgọ sínú yàrá ara ahò ni ó ti wá máa yọjú wo gbogbo ẹni tí bá ń kọjá yàrá rẹ̀ ṣe déédéé ibi táwọn èèyàn máa ti lọ ṣègbọ̀nsẹ̀ ní pápá yóò máa wá wòdi wọn ránṣẹ́ a'udhu billahi minash shaitani rajim ìfẹ́kùfẹ́ ọkàn lélẹ́yìí báyìí àfi kó kóra rẹ̀ ń jánu ìjánu sùúrù kókó fi ìkórira ẹntì ń wò tí ń dùn mọ́ kó fi síra rẹ̀ lọ́kàn ikú tó bá tiẹ̀ jẹ́ pé di ìyá òun lẹ́nìkan bá ń yọ̀ wò báyìí ṣé yóò dùn mọ́ tó bá jẹ́ di ìyàwó òun lẹ́nìkan náà bá ń yọ wò báyìí ṣé yóò dùn mọ́ tó bá yẹ pé di ọmọ òun lẹ́nìkan náà bá ń yọ wò báyìí ǹjẹ́ yóò dùn mọ́ ìta àfẹ́ fún ìyá wa tá àfẹ́ fọ́mọ wa tá àfẹ́ fún ìyàwó àbọ́mọ ẹ̀yà wa báwo la ṣe fi ń lo àwọn ọmọ aráyé àfi kéèyàn ṣe sùúrù kókóra rẹ̀ ń jánu nìyẹn fi lè jìnnà sí ìfẹ́kùfẹ́ ọkàn bẹ́ẹ̀ náà ni ẹni tó fowó rẹ̀ rà tí ń wòwòkuwò nínú ilé tó tilẹ̀kùn mọ́rí báwọn èèyàn bá rí ọ ọlọ́run tó dá gbogbo wa ń kọ́ ṣé bó ń rí ọ ọlọ́run ọba yìí nínú ìròyìn rẹ̀ òun náà ni ọba tó ṣe pé la yakhfa alayhi shay'un khafiya nǹkan tó pamọ́ kan kì í pamọ́ sí o ó ṣe é ṣe fọlọ́ ó sì rọrùn pátápátá gbà kó sọ yìí pé kójú rẹ̀ kó fọ́ nídìí tó ń wòyàn wàláhi tàláhi kójú ọfọ́ kó wá di ta lọ wọlé bàbá ta lọ wọlé ìyá ta lọ wọlé kò ṣòro fọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa bẹ́ẹ̀ ọlọ́wọ́n bó gba fìtílà yẹn lọ́wọ́ rẹ fìtílà tó fún ọ tó fi ṣe dáadáa fìtílà tó fún ọ tó fi wo àwọn àmì ọlọ́run kí ìmánì rẹ ó lékún fìtílà tó fún ọ tó fi ronú nípa kíké alukur'an kó fi ṣàlékún ìmánì tí wọ́n wá ń lò láti sẹ́lọ̀ ó rọrùn fọlọ́wọ́n ba láti gba fìtílà yẹn kú lọ́dọ̀ rẹ̀ a'udhu billahi minash shaitani rajim bẹ́ẹ̀ náà ni ẹni tí ìfẹ́kúfẹ́ ọkàn tiẹ̀ tó tiẹ̀ wá sùn àfi kó ṣe sùúrù kó kóra rẹ̀ ń jánu kó fẹ́yàwó ẹni tí ń ṣe zina tó yẹ pé iye obìnrin tí ń bá ṣe zina tó ti bá ṣe zina rí láyé rẹ̀ wọn ò ló ń kà sùúrù gidi ni ó ṣe o láti kóra rẹ̀ ń jánu lórí ìyàwó kan sùúrù gidi ni ó ṣe nítorí pé tẹ́lẹ̀ ìyí máa bàlẹ́ gbogbo obìnrin bí ìgbà tí ṣiṣẹ́ ń bàlẹ́ gbẹ̀ nísìnyí ìyàwó kan tó wá níyì ìyàwó méjì mẹ́ta mẹ́rin tó níyì tí wọ́n wàá tù ọ́ àfi kó ṣe sùúrù tó bá ṣe sùúrù wàá rí i pé ìwọ gan alára wàá lálàáfíà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wàá bọ́ lọ́wọ́ ranù sòwòrò láti léra ẹni jìnnà sí ní tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ ọ̀ràn àyàn ni fẹ́ni tó bá fẹ́ bọ́ lọ́wọ́ ìfẹ́kùfẹ́ ọkàn tí mú ní sẹ́lọ̀ ẹni tó fẹ́ràn ká máa gbọ́ rẹ́kọ́ọ̀dù ká máa gbórin òun náà iṣẹ́ kékeré kí ó ṣe yóò ṣe sùúrù láti kóra rẹ̀ ń jánu kúrò nídìí gbígbọ́ rẹ̀ bàbá yìí pé ọ̀dọ̀ ẹni tí ń ta rẹ́kọ́ọ̀dù lọ́ọ́ máa jókòó sí tòótì máa gbọ́ wàá bẹ̀rẹ̀ sí ní jìnnà sí i wà bẹ̀rẹ̀ sí ní jìnnà sí àdánwò tó sí ọ ò ní pé ládojúkọ yàrá rẹ ló ń rẹ́kọ́ọ̀dù wà àwọn yìí sì ta rẹ́kọ́ọ̀dù láfíríkà kó wọ́n fi sílẹ̀ fẹ́ni tó bá fẹ́ rà kó gbé kinní sétí kó máa gbọ́n tó fẹ́ rà gbogbo ara yìí wọ́n máa fi yọ lẹ́nu bẹ́ẹ̀ làwọn máa ṣe láfíríkà wọ́n wá ń lù sí ọ létí ò gbádùn mọ́ rọra fi yàrá ńlẹ̀ kó lọ wálé háyà síbòmí torí ẹni tó bá fẹ́ túbá sùúrù nínú sùúrù tí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ gbèsè ní bẹ́ẹ̀ wàá lọ wálé háyà síbòmí wàá jìnnà sí ibi tó ti ń gbọ́ gbọ́kúgbọ́ ètò owó rẹ̀ ránkọ́ wàá wọ́nà láti bọ́ lọ́wọ́ rẹ̀ wàá fọ́ gbogbo ẹ̀ dànù wàá fọ́ dànù torí kìí sowó nínú ẹ̀sìn Islam àyàfi tó bá ṣe é pé àwọn cd yẹn àwọn kẹsẹ̀tì yẹn a lè ká nǹkan míì lé lórí a lè ká nǹkan míì lé lórí tó bá jẹ́ pọ́ rọrùn fún wa láti ká nǹkan míì lé lórí kò burú ká ká ń da lé lórí káwọn àdánilẹ́kọ̀ọ́ lé lórí torí ẹni tí ń gbọ́ fújì tí ń gbọ́ rẹ́kọ́ọ̀dù tí ń gbọ́ tí ń gbọ́ gbogbo juju a tó bá jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ ní ọba gbọ́ kò ní tètè dùn ma yóò mọ̀ pé kí ni wọ́n ń wì áhán tó bá pé ìta wọ́n ti máa lu wọ́n ti máa lu omele wọ́n ti máa lu jazz kò mele kan tá a fà fún ẹ o kò sì sí sọ fún ẹ ọ̀nà ológbà tó fi wà lìjánà kò tètè bẹ́ẹ̀ ọ̀nà ológbà tó fi

ẹ jẹ́ ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run jàmáà Ọlọ́run ní wa tubu ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun ẹ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run gbogbo yín pátá l'Ọlọ́run bá wí o Ọlọ́run ọba ọ̀yọ́ nìkan wà lẹ̀ gbogbo wa ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba àwa tá a jẹ́ mùsùlùmí ká lè bá a sórí rẹ̀ Ọlọ́run ọba kó ràn wá lọ ká lè túbà ká tó kú Ọlọ́run ọba kó gba tútú bá wa kó forí jìn wá nínú sàárè wa kó ṣàánú wa tó bá di lọ́la al káwọn arántí pé nínú ìjọsìn pàtàkì jùlọ ní òru àti ọ̀sánjọ́ jùmọ̀à òun náà ní ṣíṣe àṣàlátù lọ́pọ̀lọpọ̀ fásiwájú ẹ̀dá anabi wa muhammed صلى الله عليه وآله وسلم فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة الله اللهم قنا الوبا والبلاء وسوء الفتن والمحن برحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا